السلام عليكم ورحمة الله وبركاته قال المؤلف رحمه الله تعالى وعن عبد موسى رضي الله عنه أن أعرابيا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله الرجل يقاتل للمظلم والرجل يقاتل للمنكر والرجل يقاتل ليرى مكان وفي رواية يقاتل شجاعة ويقاتل حمية وفي رواية يقاتل غضبا كمن في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله متفق عليه وعن عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من غازية أو سرية تبزو فتقدم وتألم إلا كانوا قد تعجلوا ثلثي أجورهم وما من غافلة عبدرية تخطف وتصاب إلا تم لهم أجورهم رواه مسلم وعن أبي أمامة رضي الله عنه أن رجلا قال يا رسول الله ادم لي في السياحة فقال النبي صلى الله عليه وسلم إن سياحة أمتي الجهاد في سبيل الله رواه أبو داود بإسناد جيد ونقل من عمرو بن عاص رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال قفلة قدوة قفلة كالغزوة رواه أبو داود بإسناد جيد القفلة الرجوع والفراغ الرجوع من الغزو بعد فراغ ومعناه أنه يتاب حين بعد فراغه من الغزو وعن سائر بن يزيد رضي الله عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم من جزوة تبوك تلقاه الناس فتلقيته مع الصبيان على سرية الوداع رواه أبو داود بإسناد صحيح لهذا اللفظ ورواه البخاري قال ذهبنا نتلقى رسول الله صلى الله عليه وسلم مع الصبيان إلى ثنية الوداع وعن أبي أمامة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من لم يغز أو يجهز غازيا أو يخلف غازيا في أهله بخير أصابه الله بقارعة قبل يوم القيامة رواه أبو داود بإسناد صحيح وعن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم رواه أبو داود بإسناد صحيح وعن أبي أمر ويقال أبو حكيم عن النعمان بن مقرن رضي الله عنه قال شهدت رسول الله صلى الله عليه وسلم إذا لم يقاتل من أول النهار أخر القتال حتى تزول الشمس وتهب الرياء وينزل النصر رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتمنوا لقاء العدو فإذا لقيتموه فاصبروا متفق عليه وعنه عن وعن جابر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال الحرب خدعة متفق عليه lẹ́gbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba Allah àtọrọ àsọ̀látù fún òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ní ìtẹ̀síwájú àwọn àlàyé ọ̀rọ̀ tí a ń bá bọ̀ lábẹ́ kitabul jihad nínú tírà àfáwà abu zakariya yahya bin sharaf annawawi alayhi rahmatullah kitabul jihad yìí àwọn ahadith tí àfáwà al-imam nawawi alayhi rahmatullah tí wọ́n kó wá sí abẹ́rẹ̀ púpọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run insha Allah ta'ala a ó parí ìtàbí jihad níjókòó wa tèmi insha Allah ta'ala tí a bá wo ìtàbí jihad nínú tíra Riyadu Salihin ẹ̀rí pé ìṣẹ́sí kan bẹ̀ẹ̀bẹ̀ tí àfáwà Abu Zakariya Yahya ibn Sharaf an-Nawawi tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí wọ́n ṣe nínú tírà yìí ìlànà yìí ó yàtọ̀ díẹ̀ sí àwọn ìlànà tí wọ́n gbà ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ nínú tírà òun náà ní kò ṣe pé kìtáàbù nìkan ni wọ́n mú wá wọn ò bá wá bá abẹ́rẹ̀ kìtáàbù jihad wọ́n kò gbọ́ àwọn àdísì ni wá lọ́dọ̀ kìtáàbù jihad èyí tó sì wọ́pọ̀ èyí tó pọ̀ jù nínú ṣe sí wọn nínú tíra yìí wọn tó bá ti mú kìtàbù sọlá lápòjúwe wá kìtàbù tọhárà wọn lè lọ pé báàbù kìíní kan yóò tún wà lẹ́yìn ṣùgbọ́n lábẹ́ kìtàbù jihad kò sí báàbù kankan lábẹ́ rẹ̀ wọ́n kàn kó àwọn àhàdísì yẹn wá nítorí pé aljihad min afdal al gbogbo àwọn àhàdísì tí wọ́n kó wá pátá gbogbo ẹ̀ náà ló ń forí sọ pàtàkì aljihad fi sabilillah ní ìdókò tó ṣáájú afọ hadith kan wọn náà ni hadith وعن أبي يحيى قريز بن فاكك رضي الله عنه أبي 1388 قال رسول الله صلى الله عليه وسلم الشرع وبا كيكا تقولوا بان في مصوري man anfaqa nafaqatan fi sabilillah ẹnikẹ́ni tó bá náwó bó ti wulẹ̀ kí owó yẹn ó ma ó pọ̀ ní àbúkéré tó bá na sójú ọ̀nà ọlọ́run kutiba lahu sabru mi'ati du'fin ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò kọ àkọọ́lẹ̀ ẹ̀san lérí tó ná sójú ọ̀nà ọlọ́run nílọ́po ọ̀nà ọgọ́rùn-ún méje ọlọ́run nìkan kọ àkọọ́lẹ̀ ládàá yẹn lẹ̀ sọlẹ́yìn túnmà sí wípé gbogbo ẹnikẹ́ni tó bá náwó sí ojú ọ̀nà ọlọ́run pẹ̀lú àníyàn tọ́lọ́run pẹ̀lú rẹ̀ lọ àáfà ní àfà. àdìpẹ̀lẹ̀ àdìpẹ̀lẹ̀ ọlọ́run nìkan lọ́mọdé ẹ̀sùn nítọ̀hún ṣe tó pẹ̀lú mọ́jẹ̀mú wípé ó tún àníyàn rẹ̀ ṣe so hadith eléyìí ojúfò ní ìjókòó tó ṣáájú òun náà láti ní kásáré tètè ìyẹnjú rẹ̀ ká tó máa bọ́ sí ibi tí a ti máa tẹ̀síwájú lé ní ìṣọ́kúnwà àti Imam Tirmidhi àwọn náà gba hadith náà wá wà qala hadithun hasan imam tirmidhi lọ pé hadith hasan ni ṣùgbọ́n àfọwọ́ ṣẹ́kọ̀lẹ̀ dáàni alẹ́ rahmatullah wọn ni hadithun sahih hadithun sahih wọn láti ìkò lálàáfíà bẹ́ẹ̀ mọ́ tó lè fà á tọrọ ẹ̀ fi yàtọ̀ síra wọn ní tó fà á tọrọ ẹ̀ fi yàtọ̀ síra wọn ni pé wallahu a'lam ó súnmọ́ kó lè pé al-imam at-tirmidhi wọ́n gbà pé hadith yìí hasan ni lẹ̀gẹ́ èrì ṣùgbọ́n lọ́dọ̀ àfọ́ aṣẹ́kọ̀ọ́lẹ̀ báà ní àwọn rí pé hadith yẹ hadith hasan náà ni ṣùgbọ́n ìdáta àdẹ́dẹ́ turuku títúrùkù ẹ̀ bá ti pọ̀ yóò padà di kí ni o sahih lẹ̀gẹ́ èrì so ó rọrùn kí afọ́ aṣẹ́kọ̀ọ́lẹ̀ báà ní kápẹ́ ní sahih kí alìmọ́ mùtírìmì yìí kápẹ́ ní kí ni o hasan ibùjọ́ àti máa bere lẹ́nu insha Allah òun náà ni àdísù 1343 wọ́n àbí Musa rọ́bí ọwọ́ àánú láti Abu Musa kọlọ́wọ́ akọba ayọ́ ní súnmọ́ anna àrọ̀bíyà àtàndàbíyà sallallahu alaihi wa sallam wọ́n kan tó jẹ́ lárúbáwó oko àwọn ọ̀nà máa ń ní ó náà ni àwọn tó ṣe wípé wọn ò gbé inú ìgboro àwọn tí wọn ò gbé inú ìgboro tí wọ́n ń gbé ìgbèríko ibi tó ń jẹ́ gbòòrò nígbà náà Mẹ́kà Mẹdínà àwọn ibi tí ń jẹ́ ìgboro nìyẹn Tọ́ìs àwọn ìgboro nìyẹn ṣùgbọ́n àwọn kan bẹ̀rẹ̀ tó yẹ pé gbèríko làwọn ń gbé ìtumọ̀ gbèríko ń bẹ̀ òun náà làwọn tó ń gbénu pápá tó ṣe pé àwọn ọ̀kọ́ ilé èyí tí wọ́n fi bíríkì kọ́ wọ́n kàn ta àti bàbá ni sí ilẹ̀ pápá àti bàbá tí wọ́n táwọn ibẹ̀ ni wọ́n ṣe kí ni o ibẹ̀ ni wọ́n máa gbé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀rẹ̀ ni wọ́n máa ń dà níbi tí wọ́n bá ti rí omi àbí tí wọ́n bá ti rí ìwọ̀nba oúnjẹ tí àwọn nǹkan ọ̀sìn wọn lè máa jẹ wọn ó dúró ń bẹ̀ tó bá tún yá ká bá rí pé ọ̀gbẹlẹ̀ tún dé tí àwọn nǹkan ọ̀sìn wọn ò rí nǹkan jẹ wọn ó tún kúrò mbẹ bí àwọn fúlàní lápòjù irú àwọn yẹn ní wọn máa ń pè ní àrọ̀bí àdìkápò wọn ní àrọ̀ àwọn lárúbáwò oko àwọn lárúbáwò oko yìí wọ́n láwọn ìṣesí kan ìṣesí ọ̀hún kì í dẹ̀ ṣe àléébù fún wọn nítorí pé wọ́n jìnnà sí. Si ààyè tí wọ́n ti lè máa gbọ́ wà wọ́n sì bí sí pẹ̀lú ìmọ̀ adẹ́ran kiri gbogbo àwọn ìran tó bá rí báyẹn ẹ máa rí wípé ìmọ̀ máa jìnà sí wọn nítorí wípé wọ́n bí sí pẹ̀lú máa da ẹran káàkiri lóbi jẹ́ pé ẹ̀kọ́ kan tó bá wá sí gbòòrò tó bá ti dọ́gba anẹ́sọ́lá ọ̀sọ́lá oríṣiríṣi ìbéèrè ni wọ́n máa ń béèrè ìbéèrè bí nbẹ wọ́n béèrè yẹn pé ah, à kí lè lè yà á sọ yìí òbí ṣe àìdá o bó ṣe yé máa ló ti béèrè ẹ̀rì pọ́lọ́dọ̀ tí wọ́n náà ẹlòmí wọn ni okókó òtúpẹ́ lóko wọn ò mọ nǹkan kan sáì dáńjẹ nítorí pé àwùjọ tó gbé bẹ́ẹ̀ náà ni eléyìí lọ́dọ̀ àwọn lárúbáwá oko wọ́n máa ń wá sábáwá sínú ìlú wọ́n wà sọ́dọ̀ àmẹ́sọ̀lá ọ̀sọ́lá wọ́n wà béèrè nípa àlámọ̀ ẹ̀sìn arákùnrin yìí lárúbáwá oko ni atànàbí ọ̀sán lọ́mọ ayọ̀sẹ́lẹ̀ fọ́kọ́ọ̀tì wọ́n bá ní sọ́nà àṣínà orílẹ̀ òjíṣẹ́ ọlọ́run àrọ́jùlù yóò kọ́ jùlù lè mọ́ bùnàmí ẹni tí ó bá ń jagun sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú àníyàn pé lè mọ́ bùnàmí kóun lè rí ọrọ̀ ojú ogun kó òun làníyàn rẹ̀ wọ̀rọ́jùlù bákan náà tá a bá rí ẹnìkan náà tó ń jagun sójú ọ̀nà ọlọ́run yóò kọ́ yóò káyé lè kò kì sí ẹ̀ nítorí ṣe bẹ́ẹ̀ ni bọ̀rọ̀ jùlọ yòókọ́ sínú lè yúrọ̀ bákan náà sì tún rí tó jọ ọ̀nà ọlọ́run káwọn èèyàn ó lè mọ ipò rẹ̀ láwùjọ àbí ó jẹ́ ń jagun yòókọ́ sílùú hàmíyà hàmíyà òun náà ni dìfáàn pàǹkáwì yìí àwọn kọ̀bí láti ìdí tó fi ń jà ní pé òun fẹ́ dáàbò bo àwọn èèyàn òun òun fẹ́ gbìdá àwọn ará yóò àníyàn rẹ̀ gẹ́gẹ́ nìyẹn wàfíìrì wáyà yòókọ́ sílùú gábọ̀ba abẹ́ tó ti ṣe wípé ó ń jagunlójú ọ̀nà ọlọ́run ìdí tó fi jáde ni wípé àwọn tí àwọn mùsùlùmí fẹ́ lọ bá jagun yẹn àwọn kan ń bẹ nínú wọn tí wọ́n ti ṣẹ̀ wọ́n wá fẹ́ lo ìbínú yẹn lóbìnrin àpapọ̀ máa tó lọ jagun àwọn yẹn yóò máa sọ òun ó yàrá dálọ́bà ní ti ẹni tó ti ní ìbínú àwọn yẹn sínú tẹ́lẹ̀ sọ́mọ́ fi ṣẹ̀dẹ̀ lè la arákùnrin wa bẹ àná ìsọlám léèrè pé tààlà lè sọ pé oúnjẹ àwọn sójú ọ̀nà lọ nínú gbogbo àwọn tí mo kàkàlẹ̀ ẹ wà wọn béèrè tó bí àná sọlá rẹ sọ fọkọrọ sọlọ wa sọlọ wa rẹ sọlá lójú ẹsẹ̀ náà sànàbì kúlẹ ànábì ni màá ń kọ́ tọrọ lìjẹ kúnà kẹlìmọ̀tòlá ìhíyà lẹ́rìíyà gbogbo àwọn tí wọ́n bá ń jagun sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú àníyàn kó ṣe pé tọlọ́run ni mókè pẹ̀lú àníyàn kó ṣe wípé ẹ̀sìn tọlọ́run òní ó ṣe kí ni òní ó gbogbo ọ̀rọ̀ mi fọwọ́ fún ìṣẹ́jú ìlera àwọn nì láàlẹ́ pè wọ́n lẹ́nu ìdásójọ́ ọ̀la bó o lẹ̀ sin ọlọ́run bó o nira rẹ̀ ṣe ní jó àdúrà yìí yóò dàgbójú òun máa wùwà tí ó tàbùkù islam àbọ̀jà fojú ọ̀nà ọlọ́wọ́n ọba ni litakuna kalimatullahi hiya al-ulya ó lè jẹ́ wípé tọlọ́n bí ò ṣe mí rẹ̀yìn ó ń ni àníyàn rẹ̀ ni pé litakuna kalimatullahi hiya al-ulya jẹ́ kí n lọ wá mẹ́sì ní agbègbè ibi tí mo ti wá iná islam ó ti jó rẹ̀yìn bẹ́ẹ̀ bóò ni ó sì máa lọ wájú tí ò ní rẹ̀yìn irú ẹni tó bá níwà níyàn bẹ́ẹ̀ anẹ́sọ́lá àlọ́sọ́lá anẹ́bìnrin fáwọ́ fi sabilillah irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ló dàpọ̀sójú ọ̀nà ọlọ́run muttafaqun alayh. wọ́n ní abdullahi bin amr bin aas radiyallahu anhuma láti ọ̀dọ̀ afáwa abdullahi bin amr bin aas ọlọ́run bá kó bá ayọ́ ní sí bàbá àtọmọ. قال قال رسول الله صلى الله عليه wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba títà ìjọlọ́gbà ń bẹ̀rù sọ báyìí pé máa nínú ràdíà máa nínú ràdíà ràdíà níbí náàtún mahfufun manhutuhu mahfufun manhutuhu òun náà ni máa nínú jama'atin ràdíà ẹ̀fàmú kò ní sí àwọn ìjọ kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n ń jagun sójú ọ̀nà lọ àwọn sàríyà kì í dágbòsò àbí sẹ̀ríyà sẹ̀ríyà ni àwọn ọ̀wọ́ ọmọ ogun tí ànábì òsì nínú tí ànábì rán wọn ní kan lọ jagun gáṣíwà tó lè tánàbí náà tẹ̀lé wọn lọ òṣì ọlọ́run wá ní kò sí kan nínú àwọn wọ̀nyí tí wọ́n bá jáde lọ jagun ojú ọ̀nà ọlọ́run fatakunam nígbà wá jagun tán wọ́n kọ̀rọ̀ òru wọ́n jẹjà wọ́n sì kọ̀rọ̀ òru wà tẹ́sílám kódà gbogbo àwọn tí wọ́n lọ kò sẹ́ni tó kú nínú jàgbọ́n kankan ò ṣe wọ́n là wọ́n sì darí wálé irúfẹ́ àwọn ọmọ ogun wọ̀nyí ilà kánú kọ́dùtà àjàlú olùfẹ́ òjòrè pẹ̀lú ọ̀nà táwọn gbà lọ tí wọ́n sì gbà padà bọ̀ ẹ̀san wọn wọ́n ti gba ìdá méjì nínú ìdá mẹ́ta rẹ̀ látàyè wọ́n ti gba ìdá méjì nínú ìdá mẹ́ta ẹ̀san wọn ajẹ́pẹ́ ọmọ tó kù ó dẹ̀ kí á ṣùgbọ́n wà mẹ́rin nípa àbíyá àwòṣẹ́ríyà èyíkéyìí nínú àwọn tí wọ́n bá pọ̀ tí wọ́n lọ jagun àwọn ìjọ tí wọ́n lọ jagun tó fi kú tó wá ṣe pé má ṣe lọ jagun yìí tó fi ọwọ́ wọn ó gbólẹ̀ tó fi kú nínú ìfàṣà al ó ṣẹlẹ̀ ìyẹn pé lójú ogun yẹn wọ́n padà lójú ogun lẹ́ni tó ṣe wípé bọ́ọ̀lọ́ oyà ń lọ lókàlùkù fi délé lákòjúwe lọ́rọ̀ lábá bá ní èèyàn rìnrìn àjò wàyó fòkó ayé rọ́jà àmì sáfàrí yìí wàlàmìyánẹ́lì khayra aw wàlàmìyáhùd bí khayri kéèyàn rìn àjò tó yẹ bó ṣe lọ náà ló ti padà wọ́n sọ ogun yìí ẹnu wípé wọ́n kà wálé náà wọn ò rọrùn ogun gata o ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n kó lọ́wọ́ gan wọn ọ̀rẹ́ tí mo bọ̀ bójú ogun náà ti lágbára tó àbí àwọn wàtúsọ́ọ̀bù àbí kí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ẹni tó da láàbò ara da láàbò ara ẹni tí àjálù burú tó ṣẹlẹ̀ sí lójú ogun yẹn irú àwọn èèyàn bẹ́ẹ̀ tán lọ sí irú ojú ogun èèyàn ẹ̀rí pé ọkàn ò ní fẹ́rù èèyàn òjíṣẹ́ ọlọ́ni ilà támàlẹ́ òǹkòjò rò àwọn nì ẹ̀san tí wọn ó gbà ní pípé pípé ni wọ́n gbà ẹ̀san wọn rọ̀wáwó muslim àfáwà muslim ni wọ́n bá hadith yìí wá hadith yìí agbúdọ̀ gbọ́ ọ̀rọ̀ kayé nínú rẹ̀ àti agbọn kìíní àti agbọn kejì àwọn méjèèjì wà kullan wa'ada Allahu al-husna àwọn méjèèjì náà ni ọmọ àlùjànnà torí ìdá kan tó kù níbi tàwọn ẹni àkọ́kọ́ náà ó ti tó gbọ́n wà àlùjànnà ìdá méjì tọ́lọ́run fún wọn láyé yẹn ọlọ́run fi yẹn ṣe kí ni èèlè fún wọn láyé ìdá kan tó kù yẹn ó ti tó ṣe gílò bọ̀wọ̀n àlùjẹ́nà àmọ́ àwọn tó ṣe wípé wọn ò rí oore tayé rárá wọ́n tán sójú ogun yẹn oore tàlùkì nìkan ni wọ́n ní ìpele tí wọ́n tí yóò pé wọn min haisu tafawutu fi dàrọ̀jà torí pé ní àlùjẹ́nà bá a bá wọ bẹ̀ pẹ́lú ọ̀kọ́ ti gba lọ́mọ àlùjẹ́nà ìpele ìpele wọ́n ó tún jura wa lọ́mọ bẹ̀ ṣùgbọ́n gbogbo wa náà kọ́lọ́mọ́ yọ nǹkan wá kúrò mẹ́ so irú àwọn ènìyàn yìí tó ṣe wípé àwọn lọ wọ́n darí wálé láyọ̀ wọ́n tún kó ọrọ̀ ogun bọ̀ wọ́n sì láníyàn dáadáa ọmọ àlùjọ́nà náà ni wọ́n àwọn tí wọ́n lọ táwọn tán síbẹ̀ tán fara gbọgbẹ́ àwọn ìpele ipò tí wọ́n nú àlùjọ́nà yóò tún gbélékè ṣùgbọ́n wà kúlẹ̀ wa'adallahu gbogbo wọn náà ni ọlọ́run tàbí òun àlùjọ́nà fún شانية باشياء وفي هذا الحديث شابه حديث إذا تسلية وانبس وفي هذا الحديث تسلية كنا نقول أن تسلية هنا أن كونسوليشن ك أن يبارك كاتشين أنه لمن لم يحصلوا على الغنيمة fún ẹni tó ṣe pé wọ́n lọ sójú ogun kò rèrè ogun kankan mú bọ̀ kódò tó bára gbogbo ẹni irú ẹni yẹn kàkà tí ó fi máa banújẹ́ hadithi yóò máa jẹ́ kí ni fún o tẹ̀sílì àfùgbà ah, ọlọ́run gbàgbé rẹ̀ náà ẹ̀san tiẹ̀ tamma ajru ẹ̀san rẹ̀ ní pípé òun ló wà bákan náà tá a bá tó fẹ́ wo ìtumọ̀ yìí náà a tún lè gbé ìlérí ẹni tó jẹ́ olùmọ̀ ó fi gbogbo àsìkò gbésí ayé rẹ̀ wáyé mà fàkírá pẹ̀lú àìní níjọ́ tó rí jẹ níjọ́ tí rí jẹ níjọ́ tó gbé ibi ló pọ̀ jù ìgbà tó nímọ̀ ẹ̀yẹ náà tán ó sì tún lo ìmọ̀ ẹ̀yẹ náà fàkírá pẹ̀lú òsì náà àìwá níyì kò kọ́ dí láti lo ìmọ̀ yóò ṣe wá sí ọmọ sí gbogbo ẹ̀ ma annahu taqi síbẹ̀síbẹ̀ náà tó bá rí tààrọ̀ jẹ tọ̀sán àtàlẹ́ kò lè rí bọ́bá jẹ tààlẹ́ tààrọ̀ dájú bó ṣe lò títí títí títí tó lọ padà aláìná ẹlòmíì sì ń bẹ ẹ̀kọ́ yẹn ó kọ́ tọ́látọ́lá ni ó lò ó típòtípò lóbi lò tóbi lọ pàdé Allah subhanahu wa ta'ala wàkúlà wàdàlà kó wá náà lọ́lọ́n sí àdéhùn àlùjẹ́nà táníyàn kó wá bá ti dà àmọ́ ní ipò ìpele náà àlùjẹ́nà torípọ́lọ́ ọba subhanahu wa ta'ala ọba tó ṣe wípé wa ma rabbuka birrallamin lil abid ọlọ́run ọba ò ní ṣe àbòsí fún ẹrú kankan ìtọ́lọ́run ọba gbà lọ́wọ́ rẹ tó dùn ìwọ ní nǹkan yẹn yóò fi nǹkan mìíràn kò fún ṣèdí mi tó fi jẹ́ pé hadith yìí ó jẹ́ hadith tẹ́sílíà ìyẹn ní máa ń fà á tó jẹ́ pé ìkéyìí nínú ìṣesí tí mùsùlùmí bá bára rẹ̀ mùsùlùmí ìbára jẹ́ torí pé gbogbo ẹ̀ náà khair orin náà ló jẹ́ fún mùsùlùmí tí àníyàn rẹ̀ bá ti dáa tó dẹ̀ ṣe ogun ṣe nítorí Allah subhanahu wa ta'ala hadith yìí imam muslim náà gbà wá wọ́n jẹ́ ká wípé min afrod muslim alal bukhari tẹ́bá ní àfúrọ́dù muslim alal-Bukhari lọ́dọ̀ àwọn afọ́ aládì ìyẹn túnmọ̀ pé àdíìsì yìí ààlè rí nínú sọ̀rọ̀ Bukhari Imam muslim nìkan lọ́dọ̀ rẹ̀ láti rí tẹ́bá gbé òun àti Bukhari àti muslim fẹ́ gbé ara wọn ní o àdíìsì yìí muslim nìkan ló gbà wá kò sínú Bukhari ìgbà mi bẹ àdíìsì ní Bukhari ó gbà wá muslim náà ó gbà wá ìgbà mi ń bẹ muslim nìkan ni ó gba àdìsí wá kò ní sínú bukhari kódà kò ní wá ní tọ̀rí kù mí kò ní sínú bukhari ìgbà míì sì ń bẹ alimam bukhari nìkan ni ó gbà wá imam muslim ò ní gbà wá àwọn irú àdìsí báyẹn tá a bá rí nu bukhari tá a muslim náà máa ń sọ pé àfúrọ́dù muslim alal bukhari tọ́wọ́ ẹgbẹ́ imam bukhari nìkan ló gbà wá tí ó sì ní muslim wọn ò ní àfúrọ́dù bukhari ala muslim hadith yìí wọ́n ni min àfúrọ́dì muslim wọ́n lè tún lò ló gbóló mi lọ́dọ̀ àwọn afọ aládé wọ́n lè ní tafarrada bihi muslim and bukhari muslim nìkan lọ́gbà bí fi wá òsì nínú ó lè wà ní sunan abi ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ bukhari àti muslim ni wọ́n máa ń lo àwọn mustalahati lọ́dọ̀ àwọn afọ wọ́n ni abi umama radiyallahu anhu an rajulan qala ya Rasulullah láti ọ̀dọ̀ àfọwọ́ Abu Umama ọlọ́run kó bá ayé mi sùn wọn. wọ́n ní arákùnrin kan sọ pé ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run ìgbàlí fi siyaha eré òjíṣẹ́ ọlọ́run yọ̀ǹda fún mi kí n mọ rìnrìn àjò afẹ́ àsìyáhá tourism òun náà ní ní bá kan tún ṣe sàá kí n tún wo sàfẹ́yà kó tọ̀ níyà nǹkan tó lọ bẹ̀ kí n mọ ọmọ ìlú kiri kìntú kúrò mbẹ kìntú gba jámi lọ kìntú kúrò mbẹ kìntú gba pé yọ̀ǹda fún mi wàkọ́lá nàbí sallallahu alaihi wasallam anabi wa fúlẹ̀ sí wípé inna siyahata ummati al-jihadu fi sabilillah ìrìn àjò afẹ́ àwọn àlèwùmọ̀ mi ìjagun sí ojú ọ̀lọ́ ọlọ́run náà ni rawahu Abu Dawud bi isnadin jayyid hadith yìí só túmọ̀ sí wípé tí mùsùlùmí bá lóun fẹ́ lọ mú tourism òun fẹ́ lọ Jamaica òun ó gba bẹ̀bọ̀ sí Toronto òun ó gba bẹ̀bọ̀ sí ngbọ̀dọ̀ gba bẹ̀bọ̀ sí ẹ́ tó lọ fẹ́ irun yẹn tá a bá rí mùsùlùmí tó ń ṣerú ẹ̀ ǹjẹ́ ọ̀sẹ̀ lọ nàám níbàámu sí àdéhùn kò sẹ́lọ̀ nítorí pé arákùnrin tó wá béèrè béèrè lọ́wọ́ àmì sọ́lá sọ́lá àsìkò tó wá béèrè béèrè yìí àsìkò tí ojú ogun gbóná ni aljihad fi sabilillah alqital ṣé níbi tí àti ìrí ọmọ ogun pé ìwọ́n sọ pé òun ṣe ìrìn àjò afẹ́kàkàkì lànàbì fífò lẹ́sìn báyìí wípé ẹ ti rí pé ṣùgbọ́n ànábì fún ànábì sọlọ́lá ànábì mọ̀rọ̀ sọ òní ìgbà ń lè yára sọlọ́lá fìdíyà nílò òṣìṣẹ́ yọ̀ǹda fún mi kí ìsìnrìn àjò afẹ́ ànábì ò sọ pé lá rárá ànábì ìnà sí àtà ummati al-jihad ìyẹn túmọ̀ pé èyí tó lọ́lá ìyẹn túmọ̀ sí pé mímbàbí al-afdoliyya ó ní hadithi yìí ń sọ kì í ṣe náfíù pé èyàn lè rìnrìn àjò afẹ́ torípọ́lá wọn bá sọ ní al-Qur'an kẹ́ni pé fasiru fil ard ọlọ́ni ẹ̀rìn ẹ̀rìn àjò lórílẹ̀ ẹ̀rìn káàkiri fáńdùrú ẹ́ fàǹdùrú kayfa kana aqibatu alladina min qabli àpójú ẹ̀pọ̀ ayàbá ẹ̀pọ̀ ní Qur'an fasiru fil adi ayà yìí fíìlù àmùr ni fasiru fil adi yaqtadi al-wujub aw al-ibaha yọ̀pẹ̀lú ìbáhà tó o bá jẹ sẹ́kù tó o ní lọ́wọ́ ìrìn àjò káàkiri ó tún wá rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó rí nínú ìlú ibi tó wà ó ṣalábàápàdé oríṣiríṣi àwọn èèyàn ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ó ní tadarrab anil awqan fi talabil fasafir fafil asfari khamsun fawaid ó ní fìlú tó wà fi sílẹ̀ kí ẹ̀ jáde lọ nítorí pé kéèyàn ó fìlú kan lẹ̀ lọ ìlú míì àǹfààní bíi márùn kan mọ́ wà bẹ́ẹ̀ tàfọ́rùjù hàmì ìgbà mi ń bẹ kí ẹ bá jókòó sójú kan àwọn nǹkan kan ń bẹ tí ó máa da ọkàn èèyàn rú nígbà tó pé nǹkan kan náà lèèyàn rí lójoojúmọ́ ọkàn gbé pa kò jáde ó rìn àjò lọ àwọn nǹkan míì tó ń rí tó tuntun yàtọ̀ sí tó ń rí tẹ́lẹ̀ wọn yóò gbé kí ọkàn rí ó tún sí payá ibi tó ti dínú kúkú tẹ́lẹ̀ ó rí jọ kọ́lẹ̀ tẹ̀fọ́nù johanni àwọn nǹkan tí máa ti fihàn ní báyà gẹ́gẹ́ bí àròkàn ìsípayá máa ń wà lórí rẹ̀ wákìtì sáàbù màáṣàtì nǹkan míì bẹ tó lè ṣe nínú ibi tí wọ́n bí ọ sí ṣùgbọ́n tó bá jáde ọ bọ̀rọ̀ alẹ́ ní ìfìtọ́mọ̀ sí tó wó sì mọ́ wá ṣùgbọ́n níbi láwọn èèyàn ti mọ́ àìwò rẹ̀ ti ẹ ti jù báyìí lọ ọba nílùú sí wọ́pù sábò máa ìṣà èèyàn ló kọ lájò wà ilmun wà àdábùn wà sọ́kùbà tùmà jìdì wà ilmun èèyàn máa ń rí màkúmà téèyàn bá ti bùkà bọ́ sí bùkà wọ àdá èèyàn tún máa ń ní ládàbí bá a ṣe máa ń bá oríṣiríṣi èèyàn lò ẹni tó ṣe wípé ibi tá a bí sí àdúgbò náà ló ti lọ primary school àdúgbò náà ló ti lọ secondary school àdúgbò náà ló ti sáfù ló ti lọ university nígbà tí ó tún sáfù náà ó ní ká gbé wọn sí àdúgbò àdúgbò náà ló ti sáfù ọmọ àdúgbò náà ló ṣe kí ní olóṣùfẹ́ àdúgbò ló tún ra alé kan sí lówó ló kọ́lé sí ẹ̀rì pẹ̀lú ẹni yẹn gbogbo òye ládàbí tí ó ní kò ní kọjá àdúgbò ó lè má mọ̀ bí ó ṣe báwọn èèyàn ní tí èèyàn bá ń gbèlú tó pọ̀ kìlù kan bọ́ síbì adab ó máa ń wà mẹ́ wà sọ́ṣùbàtì màjídìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńlá ńlá ńlá ńlá ńlá tó ìgbésẹ̀ bá ń bẹ nílé èèyàn ó lè mọ̀ wọ́n láéláé bí èèyàn bá ń jáde èèyàn máa ń mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńlá ńlá nínú àwọn àǹfààní tó wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ti sọ náà wá sọ bí kò fagilé àsìyá kò fagilé àmọ́ tánàbí sọ fún abí ni wípé gbogbo ìrìn àjò afẹ́kẹ́ èèyàn ó rìn kó ṣe pé yóò mọ̀ bí ìgbìyànjú ọ̀nà ọlọ́run náà ìmọ̀ kó ṣe wípé ọfẹ́ jáde láti lè túmọ̀ títóbi ọlọ́run sí láti lè lékún nínú ìmọ̀ àbí láti lè tó fojú rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àmì èyí tọ́lọ́run ti sọ téèyàn bá débẹ̀ pé níbí ni ànábì Musa ti ṣe nǹkan báyìí níbí ni nǹkan báyìí ti ṣẹlẹ̀ yóò tún gbé kí òye èèyàn kó fẹ̀ ìyí tánàbì ń sọ bí ànábì ń sọ pé èyí tó lọ́lá jù òun náà ni inna siyahata ummati الجهاد في سبيل الله والله تعالى أعلم وعن عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال قفلة كالغزوة رواه أبو داود إسناد جيد الشيخ محمد صلى الله عليه وسلم أن قفلة lórí lábàtọ̀ بعد ní قفلة بمعنى رجعة قفلة الرجوع من الغزو ẹni tó lọ sójú ogun yóò gbà ládá pé òun lọ sójú ogun yẹn tó bá tún gba ogun tó tún sẹ́rí padà wálé bó ṣe tún sẹ́rí padà wálé náà kàmọ́dá ládá tó gbà nígbà tí ń lọ yẹ ìgbà tí ń pọ̀ lé láyọ̀ àtàlàáfíà náà yóò tún ládá báyẹn náà ìmọ̀ bẹ́ẹ̀ kuflatun damu akufal am ala qulubin akufal qaflatun quflatun qaflatun bimana ruju qaflatun quflatun bimana padlock agarabu ṣùgbọ́n níbí qaflatun tí wọn ò bá lọ wọ́ ni tí ẹgbẹ́ yẹn lè ṣe wípé àgádágodo tí ẹ rí yẹn tí yẹn bá ní lọ́wọ́ àgáṣe gbígbà tí èèyàn jagunjọ nínú ẹ̀ so láàbì máa pàtàkì wíwọ̀ nǹkan àti téèyàn ó sì gbà á lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ashabul fani torí pé wíwọ̀ nǹkan tẹ̀sẹ̀ dé ni kò sí wíwọ̀ ń bẹ̀ pẹ́tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn afá gbà á nínú àwọn afá wọn wọ́n gbà á wọ́n mọ̀ pé kọ́fúlà ni kàgáàtì wá sí bí ìgbà téèyàn jagun náà ni alkọ́fúlà tún àfọwọ́ àdìmọ́mù Nawawi alayhi rahmatullah wọ́n wá mọ̀ọ́mọ́ sàlàyé ẹ̀ torí pé ní àwọn gàrọ́ ìbù tó rọrùn kéèyàn ó sì túmọ̀ rẹ̀ tú náwá ní al-qaflatu ar-ruju' wal-murad ar-ruju' min al-ghazwi ba'da wọ́n ló náà ní kéèyàn ó tẹ́rí padà látòjú ogun lẹ́gbà tó kú bá parí tán ẹ̀sán téèyàn ó gbà nígbà téèyàn lọ irú ẹ̀ náà lè yóò tún gbà ìtumọ̀ rẹ̀ ni pé anáwó yóò sáàbù fi rojú ìrìn ìbáná pàrọ̀ bí yí nínú lọ́gọ́dù ọmọ nìyàn yóò gba láàdá irú eléyìí tó gbà nígbà tó ń lọ sójú ogun ìgbà tó bá tún fẹ́rí padà wáyé náà yóò gbà ló láàdá yẹn náà. وعن السائب بن يزيد رضي الله عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم من غزوة تبوك باتو شلا محمد صلى الله عليه وسلم tí wọ́n ṣẹ́rí padà ní obi ogun Tabuk tàlàkọ́ iná àwọn èèyàn lọ pàdé Ànábì sallallahu alaihi wasallam fatalaqaytuhu ma'a sibyan ala saniyyatil wada' àfọwà As-Sa'ib bin Yazid wọ́n lè mìíràn wà náà àwọn tó lọ pàdé Ànábì pẹ̀lú àpapọ̀ àwọn ọmọ kéékèèké ní àyè kan ń pè ní saniyyatil wada' alọ́pàdé Ànábì sallallahu níbẹ̀ lọ́wọ́ Abu àwọn èèyàn á máa lọ pàdé àmì sọlá sọlá tí bá tó jogún láti lè kí i adigunjáde ń bì wípé nínú súnà òun náà nípa gbogbo ẹnìkan kí ìrìn àjò ó bọ̀ alọ̀pàdé sọlá eléyìí tí tí àfa àwọn bá fẹ́ wà kúrẹ́ǹsì àti tútà ni wọ́n ti lọ pàdé rẹ̀ wọ́n lọ gbẹgbẹ́ o wọ́n lọ pàdé rẹ̀ sòlẹ́ túmọ̀ sí pé ó ń pọ̀ láti wọnú ìlú ó lọ àrẹ́m ọlọ́run ló nímọ̀ jùlọ ṣùgbọ́n tí èèyàn bá rìn àjò tó bá ń bọ̀ láti ìrìn àjò kò sí lágbájá ó mọ̀ dé ẹgbẹ́ lọ pàdé ẹ̀ kò sí anẹ́sọ̀lá àlọ́sẹ́lá tánà ìbá lọ sójú ogun tí bá ń bọ̀ wọ́n máa ń lọ pàdé ànábì sallallahu alaihi wa alihi wa sallam wà wá wọn Bukhari alimami Bukhari kọlọ́kọ́ bá ayọ́ ní sí wọn àwọn náà gbà wá lọ́dọ̀ tí wọn náà kọ́lá da abuna wọn ní àfọwọ́sá ìbílẹ̀ Yazid wọn ní àwa máa ń lọ mẹtàlákọ̀ Rasulullah sallallahu alaihi wa sallam láti lọ pàdé òjíṣẹ́ ọlọ́run máa fi ìlà fẹ̀níyẹ̀tìl wàdà pẹ̀lú àwọn ọmọ kéékèèké tó ti ṣe ọlọ́run bá ti ń wọlé ní agbègbè ààyè tá ń pè ní fẹ̀níyẹ̀tìl wàdà. wàhálì abi umama tàrọ́bì ọ̀la àánú ànàbí sọ́lá sàlám kọ́ láti ọ̀dọ̀ fọ́ abu umama ọlọ́run bá kó bá ayé sùn wọn. wọ́n ní ànàbí sọ́lá sàlám sọ wípé mẹ́lẹ̀m yẹ́bù gbogbo ẹnikẹ́ni tí ò bá jagun sójú ọ̀nà ọlọ́run bá rí àwọn olùjáde kò ṣe ìkúnlọ́wọ́ àti ṣe ìpèsè ìpalẹ̀mọ́ ogun fẹ́ni tó fẹ́ lọ jagun òun ò lọ ṣùgbọ́n òun ló ṣèkún lọ́wọ́ fáwọn tó fẹ́ lọ ẹni tí rò ṣẹlẹ̀ náà rí nínú ìgbésí ayé ẹ̀. àwọn yá lò gàzíyà ti áfìlì ìbì xẹ́rí àbí kò jagun kò sì ṣe ìkúnlọ́wọ́ fáwọn tó fẹ́ lọ jagun kò sì bá wọn tó lọ jagun mójútó ọmọ àtìyàwó wọn kí wọ́n tó dé bi khairin anásọ́lá sọ́lá fi bi khairin kọ́ìdù yẹn ihtirazan anil khiyani tó tó mélòó mélòó lẹ́yìn tí wọ́n sọ fún fẹ́ bọ́ mójútó lé tó ìpútọ́ bá ti lọ sílé ìdàmà fún lànàfọ́lá sọ́lá sọ wípé àwọn yẹ́kùn lò fò gáàzì yẹn ti hàlì yìí bi khairin tí kò sì rólédè àwọn tó lọ jagun sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú sísàmójútó àwọn ẹbí wọn kó bá wọn sàmójútó àwọn ẹbí wọn bí khairin lọ́nà tó dáa tí kìí sọ̀nà jàgbá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ò bá sínú ìgbésí ayé rẹ̀ àsọ́ọ́bà Allahu bi qari'atin qabla yawmil qiyamah irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àjálù ìparun yóò ṣẹlẹ̀ sí kó tó dá ìláyé kó tó dókòó ìyàkìyà tó bá mẹ́láyé. àwọn olùmọ̀ wọ́n jẹ́ ká mọ̀ sí hadith yìí wà fi ìta hadith ìdáyàjá ni ó wà ń bẹ̀ wípé gbogbo wa tí wọ́n bá pèpè sí al-jihad fi sabilillah tí gbogbo àwọn mẹ́jẹ̀mú rẹ̀ sì pé ẹnikẹ́ni tó bá ní kápá kó lóò kópa ẹni tí ò bá ní kápá kó sì kún lọ́wọ́ fáwọn sí mi ẹni tí ọba wa lágbára eléyìí àwọn tí wọ́n lọ àwọn èèyàn wọn tí wọ́n fi sílẹ̀ lé kó tọ́jú wọn kó ṣe dáadáa pẹ̀lú wọn kó má ṣe pé bàtí mo bá ti sílé lọ́ọ̀lọ́ máa káàkì ìyàwó wọn lẹ́yìn bàtí wọ́n bá ti dé ìyàwó wọn ti lóyún rú ẹni tó bá ṣe rú eléyìí ìyá rẹ̀ pọ̀ níwájú ọlọ́run àmọ́ ẹni tó ṣe wípé kò jagun kò rán tó lọ jagun lọ́wọ́ àwọn èèyàn àwọn tó lọ jagun bẹ́ẹ̀ tún ṣe jàǹbá fún wọn kí wọ́n tó dé ó dájú pé onítàn kún lẹ́ka sí ìpinnu ọlọ́run bá a máa ṣẹlẹ̀ náà ẹjọ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìgbà tí ó fi dé wọ́n ti fún ìyàwó rẹ̀ rí irú ẹni tó ṣe irú nǹkan báyẹn ó ń kọ́ lẹ́ka sí ìpinnu ọlọ́run bá ọlọ́run sọ wa lẹ́yìn. وعن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم ìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam nínú àdíjà fọwọ́ anet ó ní ẹgbógun ti àwọn ọ̀sẹ́ bọ pẹ̀lú àwọn owó yín pẹ̀lú ẹ̀mí yín àti pẹ̀lú ahọ́n yín rọ̀wáwó abu daud àwọn àfáà ní ọ̀nà wo làá tún wọ́n ń gbógun ti àwọn ọ̀sẹ́ bọ pẹ̀lú owó wa òun náà ní ká náwó wa lérí gbogbo ìlànà tó lè jẹ́ kẹ́bọ̀ parẹ́ ká bákan náà wà fún sí ẹ̀mí wa kánà bilkitan pẹ̀lú dídá sójú ọ̀nà ọlọ́run wà alìsìmẹ́tìkù àti pẹ̀lú ahọ́n wa ahọ́n wa níbí òun náà ni ọ̀rọ̀ pàṣì ká sọ ọ̀rọ̀ láti gbógun ti ẹbọ àti bọ̀dìṣà bákan náà ká kọ ká hunrin kama fa'ala Hassan bin Sabit gẹ́gẹ́ bí Hassan bin Sabit tẹ́gbó lè nínú bó ṣe ṣe wà náà ti wà mọ́ yáájú rasulullahi wàyá ṣàwà sókè náà náà yẹ́rẹ́ bí lisani sọ́rìmọ́ láàáìsàfihàn وهذا رد على المشركين من من حفان ابن ثابت إلينا أجاب فلان يسبو بلسانه وأنا أبي أمر ويقال أبو حكيم نعمان بن مقرن رضي الله عنه قال شهدت رسول الله صلى الله عليه وسلم مفجوع نباي مفجوع النبي صلى الله عليه وسلم إذا لم يقاتل من أول النهار táwọn ìbá fẹ́ lọ jagun àárọ̀ kùtùkùtù àkọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀sán ọ̀sán kóòrùn tó mú ànábì ó jáde tí ò bá jáde lásìkò yìí akọ̀rọ̀ ìkìtà àti àtàzú lẹ́ṣàm yóò lọ lára ìgbà bá wọ̀ ni ó jáde tí ò bá ti jí jáde tó yọ tóòrùn bá wọ̀ ni ó jáde wàtà húbàrìyà pàápàá jùlọ àsìkò tí bá ń fẹ́ ni máa ń jagun wàyánzìlá iná sọ lásìkò tí àrànṣẹ́ ọlọ́run máa ń sọ̀kalẹ̀ àwọn afáàjẹ́ ká mọ̀ wípé nígbà gbogbo ríyà tí atẹ́gùn fẹ́ nìzóòlù náfù àrànṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala àmọ́ báyìí rawahu Abu Dawud wa Tirmidhi wa qala hadithun hasanun sahih wa 'an Abi Hurayrah radiyallahu anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam ìṣọlọ́run ọba لا تتمنوا لقاء العدو فإذا لقيتموهم فاصبروا متفق عليه ṣọlọ́ wọn bá ní ẹ má mà tàn mọ́ ẹ pé ẹ káfẹ́ lọ pàdé ọ̀tá ẹbẹ́ kú ẹbẹ́ kú ẹ má mà tàn mọ́ rẹ̀ o ṣùgbọ́n fàyídà alákọ̀ ìtumù tí ẹ bá wá lọ sàdédé ṣe pẹ̀tí rẹ̀ kí pẹ̀lú àwọn ọ̀tá ẹ má sàn fásitì ẹ ṣe sọ̀rọ̀ متفق عليه وعنه عن جابر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال الحرب خدعة متفق عليه شلا محمد صلى الله عليه وسلم أن ابني الحرب ogun tẹ́ ẹ̀rí yẹn kádà ìkémi o kí ni túmọ̀ kádà ń bí o náà ni alimakuru wal ikhtiyar nítorí pé ìwọ́tọ̀ lọ sójú ogun ọ̀tá ń sọ ọ̀rẹ́ pa ọ́ gbogbo ọ̀nà sátẹ́jì tí wọn náà bá lè mọ̀ láti lè ṣe kíni o láti gba wájú rẹ̀ òníwọ̀n náà ò gbà eléyìí yóò yí àwọn ọmọ ológun dáadáa yóò ṣe kíni o yóò yí wọn dáadáa ẹjá wo àkójúwe kan tó súnmọ́ ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí àwọn kọlọ̀rọ̀ sí kan tí wọ́n jí àwọn ọmọ iléèwé tí wọ́n jí wọn kó lọ́kùn wọn lọ lúgbó bẹ́ẹ̀ sí bàtà àwọn ọmọ ológun tí wọ́n fẹ́ lọ láti lọ dóòlà àwọn ẹni nǹkan méjì kan bẹ tí yẹn bá kéèsì tí wọ́n ṣe láti mọ̀ pé bí ń jogun ète àkọ́kọ́ wọn ò fu àwọn èèyàn lára gbẹ̀ntàn àbẹ̀lọ́sẹ̀ mi ilé ìjókòó bí oṣù kan tó ti máa àná sọ rárá o wò fáwọn yẹn lára kódà wọn ò gbogbo wọn ṣe ń lọ wọn ò ṣe fídíò kan gbé sórí social media nígbà parí iṣẹ́ tẹ́fẹ́ ṣe tẹ́yẹ́yẹ́ náà tó upload ọ̀nà kan ní. ẹlẹ́ẹ̀kejì tí ẹ bá wo aṣọ tí wọ́n wọ̀ wọn ò wọ aṣọ camouflage aṣọ dúdú láàrín táwọn ọmọ ológun yẹn wọ̀ nítorí wípé àwọn kọlọ̀rọ̀ sí náà wọ́n máa ń wọṣọ sójà àwọn tó fi dáàbò wọ́n máa ń wọṣọ sójà so táwọn yẹn bá wá fẹ́ lọ kojú wọn tí wọ́n bá lọ wọrú aṣọ camouflage sójà ń wọ̀ yẹn wọ́n lè pa ara wọn kọ́mọ̀ lè dára wọn àwọn wá rí pé táwọn bá ti rí ẹ̀ tó wọ black ara àwọn làwọn ni wọn ò sì ní jẹ́ káwọn ẹni yòó mọ̀ pé fáwọn náà ó lè lọ wọ black alharbu ọ̀dà nígbà ń pèlú ètò èmi ẹjọ sọ àyè so ní àníkọlọ àlàsálà ní ànábìbí sọ eléyìí ọrọ yìí wá nìyí lójú ogun ni o kì í ṣe pé nídìí ọjà rẹ kọ́ ọ máa gbèsè fáwọn ẹ̀kọ́ náà alharbu ọ̀dà àṣẹ ọjọ́ bí ojú ẹ̀fẹ́ wọn gbé wọlé mú fóònù wọlé ọwọ́ àlọ́ra bẹ́ẹ̀dì lọ́nkì ọkọ̀ inú rẹ̀ kó sóòlù síbẹ̀ bó ṣe wá wọlé wọn yà bẹ́ẹ̀dì drop kí ló dé gbogbo òní ọ̀sà ni òní ọ̀sà ni ọ̀yà ẹjọ́ mu wọlé ọwọ́ ara la bẹ́ẹ̀dì yẹn ọ̀rọ̀ abú fóònù ó ń tẹ̀ ó ń kọ́ nígbà tí wọ́n dáre ìtẹ̀ ẹ̀sìn ọ̀dà àhárú kọ́dà ètè àrárá o àwọn èèyàn máa ń sì lò báyìí sójú ogun lọ ọlọ́run wa sọ̀rọ̀ àwọn ọ̀tá kọmọlẹ̀ ṣàánú wa ṣáàlọ́ tààlà láti fúnà àádàdúró ní níbi nítorí àṣà abẹ́ Allah subhanahu wa ta'ala ilé tí àwúyọ̀rọ̀ ní oṣù aláfà pẹ̀lú òpó ọlọ́run tí a bá ti bù ṣe ní àwọn àbúwábù kan bẹ tí ó lórí kìtàbù aljihad àwọn lọ́wọ́ ẹ̀yìn pátápátá bí i yẹn al-Imam Nawawi wọ́n wá kó wá lọ́wọ́ ẹ̀yìn pátápátá bíi báàbù fadl al-'itq báàbù fadl al-insan ila al-mamluk báàbù fadl al-mamluk alladhi yu'addi haqqa Allah wa haqqa mawalihi باب الفضل العبادة في الحرج باب فضل السماعة في البيع والشراء والعقد والعطاء وحسن القضاء والتقاضي ورجال المقيال المثال والنهي عن التطفيف وفرض إنسان الموسى المؤثر والوضع عنه àwọn àbúwábù tó padà wáyé àfọ́ àwọn ìmáàmù Nawawi wọ́n ṣe ìlàákù ẹ̀ pẹ̀lú kìtàbù jihad bó tilẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ní ìbẹ̀nu wọn tí ó ní ìdọ̀ká ṣe pẹ̀lú al-jihad wọ́n ṣe ìlàákù ẹ̀ wọ́n ṣe pẹ̀lú ẹ̀ tí a bá ti yanjú eléyìí Ah, a rí pé àbùkátà kaka síra kan á dá ìyáìsọ̀ yìí pàdánù á sàrí pé síra kan wọlé á kà síra wọn níwọ̀nba àìsàn díẹ̀ kò ló lè bá tó máa tẹ̀síwájú adára subhanahu wa ta'ala fi ọlọ́wọ́n bá fi òṣèlé níwọ̀n fún wa a sì lè mú ọjọ́ kan ká àbí ọjọ́ méjì bíi mẹ́ta kàfìkàtìrà kó mọ̀ wọ̀nyí lélẹ́yìn gbogbo ètò bá ti já sọ̀rọ̀ abẹ́ aláṣọ́nà wọ̀tàálá tí ọlọ́run wa kó tọwà sọ́nà lọ síbẹ̀ wasallallahu wasallama ala nabiyyina muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallama taslima ilmi sa'i tí a bá ní ìbéèrè ó tó di wípé a fi àdàgbà ilé ìrọ̀ náà wọ́n lò kí ni wọ́n á lo ètò. náà ìbéèrè kan yẹn náà lágbá ìdásùn wípé àwọn èèyàn méjì kan wọ́n fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ wọ́n wá tọrọ obìnrin lọ́dọ̀ òbí rẹ̀ òbí wá sọ wípé tọ́ ẹni tó wọ́n bá ti bà fún mẹ́rin méjèèjì náà ìwọ àkọ́kọ́ bó ṣe wọ́n lọ mọ́ fara òṣù àlá bó ṣe ẹni kejì ní ìjọ kan náà ní àwọn méjèèjì lọ ọwọ́ yín ló kù sí ṣé oníkálukú lè máa dàbí ọgbọ́n láti lè jẹ́ pé tòun ni ó tẹ̀wọ̀n lọ́dọ̀ ọmọbìnrin yẹn àkọ́kọ́ náà gbogbo ọgbọ́n tó bá mọ̀ dá gbogbo tó mọ̀ ṣe ó gbúdọ̀ sọ sí èso òdodo nípa ọmọ ìyá rẹ̀ nítorí pé ọfẹ́ kó fẹ́ wọ́ wọ́n á sọ pé àti ah, ọ̀gbọ́n pé lámọ́rí náà òun náà máa sọ pé òun fi ọ̀ àbẹ́rẹ́ ni àwọn náà wá ń jẹta ẹjí máa tọ̀lé ah, ẹ̀kọ́ lọ́n wà láìpẹ́ lábẹ́ mọ̀ fìbúra sí àwọn ń parọ́ pé kọ́dà ń jò ní gan-an tí wọ́n jalè ládùúgbò òun ló jí kìíní yẹn látàtí lè ba ẹni yẹn jẹ́ kó ba lè ṣe kíni o kó ba lè fẹ́ haram ni tó ń ṣe ẹ̀ṣẹ̀ tó tóbi ẹ̀ṣẹ̀ tó tóbi èyí tó lóore jù tó máa ṣe náà ni pé ó máa bẹ̀ lọ́n fẹ́ pé orí wà ń bẹ̀ fún ọ ọlọ́run kò ní tí ó bá sọ orí ń bẹ̀ ọlọ́kùn ṣe lè tí ó lórí fún ọ normally nígbà ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ lọ kí lọ sílé wọn ó lọ ó sàlámà sí bó ṣe lọ bó ṣe balangu lọ búrẹ́dì ló gbé lọ́wọ́ ni ibi ìwọ́n ti gbé búrẹ́dì lọ́wọ́ ẹnìkan odìrà kún mí ló fà lọ́wọ́ wọ́n bára kún lọ́wọ́ sọ̀rọ̀ kọ́ wọ̀ pé ah ọwọ́ àlọ́ dájú ọgbọ́n ọlọ́ fi pọ́ìntì síbi ìjíràkúnmí ẹ̀gẹ́ jẹ́ ò nídìí yẹn obìnrin ẹgbẹ́ lè má ní ìfẹ́ òun ràkúnmí ó lè kówó ní búrẹ́dì ìgbẹ̀ni wà nífẹ̀ẹ́ so kẹ́yẹ̀ máa bẹ lọ tó di ìṣọ́ra láti mọ báyàn ju nǹkan má báyàn ju nǹkan wọ́n ti kó ti ń di wọ́lùkùn <laughs> yáa jẹ́wọ́ mẹ́ imam shafi alayhi rahmatullah ó ní idha waladat kilabun fi ina'in naza'tu yadi wa nafsi tashtahihi wọ́n tó bá ti di pé a gbé abọ́ kalẹ̀ àwọn oríṣiríṣi ajá náà kẹnu bọ̀ èmi náà sì fẹ́ jẹ tó wà yadi wa nafsi tashtahihi bó ti wulẹ̀ kẹ́mi ìyàn fàmóúnjẹ tó mo ti di pé oríṣiríṣi ajá ló ń tẹnu mọ́ màá yọwọ́ mi treatment so obìnrin ò dépò kẹ ẹjọ́ máa du obìnrin pípa ẹni tí wàá ti ẹjọ́ ń du obìnrin tó bá padà wàá fi obìnrin yẹn nígbà táwọn afẹ́ ṣe nìka tí wọ́n fún ọ ní àìsí gbẹ̀yìn náà ìlẹ́fẹ́ ká kẹ̀sí lẹ́tọ̀ bẹ́ẹ̀ sọmọ pé ọmọ kara ìlẹ́tọ̀ òfòwò ẹ̀ẹ́mọ ẹni tó yẹ kẹ́ lọ bá ọmọ kara tó o bẹ́ta má bá yàn ju nǹkan tó o máa bẹ lọ́hùn òòrè lọ́dọ̀ ọlọ́hùn wala tatamannaw ma faddala Allahu bi ba'dikum ala ba'd ẹ́ lirrijali nasibun mimma iktasabu wa linnisa'i nasibun mimma iktasabna was'alu Allaha min tọrọ orí rẹ lọ́dọ̀ ọlọ́hùn ó ti wà báyìí هذا والله تعالى أعلم وصلى الله وسلم